ẹ̀yin ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi níbikíbi tó wù kẹ́lẹ́ wà. àrùn coronavirus tí à ń sọ̀rọ̀ nípa èyí àrùn yìí wà lóòótọ́ lóòótọ́ mo gbà ní àdúrà pé kò lè gbé wa dé. ẹ jẹ́ ká tẹ̀lé gbogbo nǹkan tí wọ́n ní ká ṣe pátápátá ẹ má jẹ́ ká kọ tí ọ̀gbọ́n ẹ sí kò rí bẹ́ẹ̀ á ah, ó ṣẹlẹ̀ ó ń pa àwọn ènìyàn ẹ jẹ́ ká rọra dúró síbi tí a wà ọlọ́run á wà pẹ̀lú wa o.